iwe róòmù orí kẹfà ikú sí ẹ̀ṣẹ̀ ìyè nínú kristi ǹjẹ́ àwa ọ̀hà ti wí kí ẹ̀wà kí ó ha jókòó nínú ẹ̀ṣẹ̀ kí ó rọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i kí a máa rí àwọn ẹni ó ti kú sí ẹ̀ṣẹ̀ a ó wàá ṣe wà láàyè nínú tàbí ẹ kò sínú kristi jésù sínú ikú ǹjẹ́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 nítorí ẹni tí ó kú ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bí a bá bá Kristi kú a gbàgbọ́ pé àwọ sì wà láàyè pẹ̀lú rẹ̀ nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristi dìde kúrò nínú òkú kò ní í kú mọ́ ikú kò ní ipá lórí rẹ̀ mọ́ nítorí ikú tí ó kú ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan nítorí wíwà tí ó wà láàyè ó wà láàyè sí Ọlọ́run bẹ́ẹ̀ ni kẹ́yìn pẹ̀lú kára yín bí òkú sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bí alàyè sí Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín tí ó fi máa gbọ́ ti ìfẹ́kùfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́yìn kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí òun lọ àìṣòdodo ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí alàyè kúrò nínú òkú àti àwọn ẹ̀yà ara yín bí òun èlò òdodo fún Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ kì yóò nípa lórí yín nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́ ẹrú òdodo ǹjẹ́ kí ni kí ẹ̀wà kó ha máa dẹ́ṣẹ̀ nítorí tí àwa kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́ kí a má rí i ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ wàrà yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀ ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ lé ẹ̀yin ṣe ìbá ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí sí ìgbọ́ràn sí òdodo ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bẹ́ẹ̀ ti jẹ́rìí sí ẹ̀ṣẹ̀ rí ẹ̀yin jẹ́ olùgbọ́ràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́ bí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀yin di ẹrú òdodo èmi ń sọ̀rọ̀ bí èèyàn nítorí àìlera ara yín nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà èérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní kẹ́yìn kó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́ nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹ̀yin wà lí òmìnira sí òdodo ǹjẹ́ èso kílẹ̀ yóò ha ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí nísinsìnyí nítorí òpin kan wọn ni ikú ni ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run ẹ̀yin èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyà ìnípẹ̀kun nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀mọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa.